محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب استحباب تكفير المصلين على الجنازة وجعل صفوفهم ثلاثة فأكثر عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من ميت يصلي عليه أمة من المسلمين يبلغون كلهم يبلغون كلهم يبلغون مئة كلهم يشفعون له إلا شفعوا فيه رواه مسلم وعن ابن عباس رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل مسلم يموت سيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا وعن مرثد بن عبد الله ابن عبد الله ابن عبد الله اليزني قال كان مالك بن هبيرة رضي الله عنه إذا صلى على الجنازة فتقال الناس عليها جزأهم عليها ثلاثة أجزاء ثم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى عليه ثلاثة صفوف فقد أوجب رواه أبو داود والترمذي وقال حديث حسن àwọn ìgbà wáyé wọ́n dá lórí báńtí sẹ́ńtẹ́ kíké tí ẹnìkan tó kú tá a bá fẹ́ ṣe sọ̀láàtì jánásà sí lára káwọn ẹni tí ó ṣe sọ̀láàtì sí láàyè kí wọ́n pọ̀ à ń fẹ́ káwọn ẹni tí ó ṣe sọ̀láàtì sí lára kí wọ́n pọ̀ à ń sẹ̀nsẹ́ kí sáfù wọn kọ́má dín sí mẹ́ta kọjá sáfù àwọn ẹni tí ó tò ṣe sọ láti fi lára kọjá mẹ́ta jù bẹ́ẹ̀ lọ. kò sí tàbí ṣùgbọ́n mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni ìjọba ẹ̀yà yẹn ó pè fún ká lè ṣera wa láǹfààní àmọ́ ṣera wa lójú ayé wa àti lẹ́yìn ikú wa mùsùlùmí bùkátà mùsùlùmí kótó kú àtìlẹ́yìn ikú rẹ̀ kí n lè dúró ó sì jọ ọmọ ìyá mi nínú Islam àpẹẹrẹ kò ní má nì àdúrótì tí alàyé ń bùkátà lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kò tóbi ju èyí tí ọmọ ìyá rẹ̀ ń bùkátà lọ́dọ̀ rẹ̀ lọ. Lo lẹ́yìn ìgbà tí ọmọ ìyá rẹ̀ ń ti kú. ẹ rí i pé ẹni tó kú kò sí tàbí ṣùgbọ́n òun bùkátà wa òun bùkátà wa wò bùkátà kankan sọ́dọ̀ rẹ̀ téèyàn bá ní bùkátà ẹni tó wà láyé ló máa ní bùkátà sẹ́ni tó wà láyé. kò sí bùkátà kan tá láàyè tọ́fẹ́ ní sókù káti ẹ̀ wá pa ní ọ̀nà wo lòkú ọ̀bá fi bá gbọ́ bùkátà mi. torí pé òun ti dojú kan tó gbélé ayé ti tí ẹ ti tó lẹ́rù kò tí ẹ ráyè àti tẹ́tí gbọ́ nìkan pé ń sọ̀rọ̀ kò tí ẹ lè gbọ́. ṣùgbọ́n ó ń bùkátà wa gan nítorí pé ìgbàláyé wà fáwa tá a ti kù láti ṣàtara sísẹ́kù táwa sẹ́kù kàfùsẹ́ láǹfààní bóyá pẹ̀lú àdúrà bóyá pẹ̀lú sàrà bóyá mímọ́ pẹ̀lú mímójútó. lẹ́yìn ikú ọ̀hún tí mímójútó rù rẹ̀ kì í fi sẹ̀sẹ̀. nínú nǹkan tí ó yẹ ká fi ṣe ọmọ ìyá wa tó ti kú láǹfààní òun náà ní ká má gbẹ̀yìn níbi àti ṣe sọ̀láṣì ìjànáza ti lára. à ń bùkátà káwọn mùsùlùmí kí wọ́n má gbẹ̀yìn níbi àti ṣe sọ̀láṣì ìjànáza tó máa ya wọn tó kú lára. nítorí pé eléyìí àǹfààní ti ń bẹ́ẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí àwọn àdéhùn tó wà nílẹ̀ lónìí láti ṣe tọ́ka sí. ẹ̀gbọ́n alákọ̀ọ́kọ́ ọwọ́ alátọ̀dọ̀ ya wa. عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من ميت يصلي عليه أمة من المسلمين يبلغون مئة كلهم يشفعون له إلا شفعوا فيه رواه مسلم النبي صلى الله عليه وآله وسلم ونقول في مسلم مكة tí ó kù tí àwọn èèyàn kan tí wọ́n pọ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n wá ṣe sọ̀láṣì jánásà sí lára táwọn èèyàn yóò tu ọgọ́rùn-ún. kulluhum yashfa'una lahu tí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn èèyàn ọgọ́rùn tí wọ́n ń tọrọ ìpẹ̀ fún lọ́dọ̀ Allah illa shuffi'u fihi àti kó ló gba ìpẹ̀ wọn lórí ẹ̀ rawahu muslim alimam muslim ló gbà wá kò sí tàbí ṣùgbọ́n ike àdìsí máàmì mùsùlùmí kò sí mùsùlùmí kan ọkárí ọkùnrin bẹ́ẹ̀ lọ́kárí obìnrin gbogbo ẹnikẹ́ni tó bá ti kú nínú àwọn ọmọ ìyá wa mùsùlùmí ká wá ráwọn èèyàn kan tó pọ̀ tí wọ́n ti sọ̀látùl jánásà sí lára ìgbaniníyànjú lélẹ́yìí pé ká máa pọ̀ níbi àti ṣe sọ̀láṣẹ̀ ìjànáza tó kù lára eléyìí àǹfààní bẹ́ẹ̀nbẹ́ fòkù púpọ̀ kò sí nǹkan tó burú ká ṣàlàyé fáwọn èèyàn pé lágbájá kú aago báyìí láti ṣe sọ̀láṣẹ̀ ìjànáza sí lára kò sí nǹkan tó burú ń bẹ lábẹ́ òfin ṣẹ̀ríà torí eléyìí ò túmọ̀ sí pé à ń túfọ̀ irú ìtúsẹ̀rí àwòfarama ìtúfọ̀ tísẹ̀rí àwòfarama irú rẹ̀ lè jẹ́ máa ń ṣe láyé ojú dúdú tẹ́kútẹ́ nìkan bá kú wọ́n á rẹ́ nìkan lọ síbi tí àwọn èèyàn bá ti péjọ ó lè bọ́sọ lára kọ́mọ wa pariwo pé lágbájá kú o àjànà ṣubú kò lè dìde o ká tó tún rẹ́rìn ó digbó kátó rẹ fún ọdọdàn ikú ti mẹ́ni rere lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ islam ọ̀fara mi ìwé náà ní láyé ìsìn lẹ́nu kan kú táìkú káti lọ́ọ́ máa ké tatata lórí ẹ̀rọ rẹ́díò wípé òbítúárì àwọn ti àfẹ́kù ẹnìkan lónìí ó ti dẹni tí ó sì wọ ọsẹ láago gbogbo àbùkátà ṣùgbọ́n ṣẹ̀rí ọkọ̀ ká kéde fáwọn èèyàn pé èèyàn kú kí wọ́n lè bá kópa nínú sọ̀láṣì ìjànáza sí lára ẹ̀yin náà ti rí sábàbí tọ́fà kò sí ẹnìkan tí ó kù ní mùsùlùmí táwọn èèyàn kan mùsùlùmí tí wọ́n pọ̀ tí wọ́n sì ṣe sọ̀láṣì ìjànáza sí lára tó ń ka àwọn oṣù ọgọ́rùn-ún tí ọ̀kọ̀ọ̀kan nínú wọn ń tọrọ ìpẹ́ fún àyàfi kó gba ìpẹ́ wọn lórí ẹ̀ èèyàn ọgọ́rùn-ún kéré mẹ́wàá lọ́nà mẹ́wàá ni wọ́n ń pè lọ́gọ́rùn àti péyìn ọgọ́rùn jọ kìí ṣe ti ọrọrùn táwọn èèyàn bá lágbọ̀ọ́yé ẹ sì rí pé tí máa sábà ṣẹlẹ̀ láwùjọ wa ni tó jẹ́ pé tẹ́nìkan bá kú ẹ̀ta hóró èèyàn péré lẹ́rìí níbi pé wọ́n ṣe sọ̀látùl jánásà sí lára pàápàá jùlọ èyí tó pọ̀ jù nínú àwọn ẹni tó ń kú nínú àwọn mùsùlùmí tó ṣe pé wọn ò ní ìfàlẹ́ ìkáná wọn ò jẹ́ ìlú ń bá wa lọ wa ọ̀kan wọn péyàn pọ̀ kódà ẹnìkan ò ní kú jẹ́ mùsùlùmí táwọn àwọn èèyàn kan tó pọ̀ tí wọ́n ṣe sọ̀látù jánásà sí lára táwọn ẹni tá a ní wọ́n pọ̀ yìí kí wọ́n máa sọrọ ìpẹ́ fún àfikún wọn gba ìpẹ́ wọn lórí ẹ̀. àjò kan mà kó kú a sì sọ pé ìgbà báyìí afẹ́sẹ̀ sọ̀láàtù jánásà sí la. akramakumullah àdìsí sí pé ẹni tó kú yẹn mùsùlùmí ni èyí tó túmọ̀ sí pé tiwa ṣùgbọ́n tó yẹ pé ní ti kúrò nínú Islam látàrí ìhùwàsí rẹ̀ ìṣesí rẹ̀ ọrọ ẹnu rẹ ó ti ba ìsìláàmù rẹ jẹ́ tipẹ́ àwa ń tó hàn sí wa ó náà ní pé mùsùlùmí lópin ìgbà tá a bá ti máa ń tó bà ìsìláàmù jẹ́ a ó ṣe sọ̀láṣì jánásà náà sí lára kò burú ká tún túyáyá túyáyá ká tún pọ̀ tó bẹ́ẹ̀ náà lọ gbogbo eléyìí lábẹ́ pé ń tó hàn sí wa ni wọ́n ní ká máa fi ṣiṣẹ́ òun ni wọn máa ṣèdájọ́ lórí ntọ́ba pamọ́ tọ́ba lọ hàn ike ẹni táwa ń tọrọ ọpẹ fún yìí sẹni tó lẹtọ sí olúwa kò ní fi bí wá o ike à ń tọrọ ọ̀pẹ fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí torí pé àwọn ọ̀mà kó ti ṣe kèfèrí àwọn ọ̀mà kó ti ṣẹbọ sí Allah ojúṣe rẹ tó yẹ ká ṣe fún ojúṣe wa tó yẹ ká ṣe lé lórí gẹ́gẹ́ bí mùsùlùmí ọmọ ẹ̀yà wa ń wa wá ń ṣe lé lórí. tó bá jẹ́ pọ́ lọ hàn sí wa ó ti di kèfèrí àbó ti dọ̀tẹ́ bọ́ wàláhì àní dúró ṣe sọ̀látùl jánásà sílá. èso túmọ̀ sí wípé àwọn èèyàn ọgọ́rùn-ún tó bá ń tọrọ ọ̀pẹ̀ fún ọ ìwọ gangan lọ́jẹ̀ sábàbí tí ìpẹ̀yìn ó fi wúlò ìwọ náà sì ló tún jẹ́ sábàbí tí òfin ní wúlò. gbogbo ẹni tó bá kú mùsùlùmí ẹ̀gbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ ma min mayyitin yusalli alayhi ummatun minal muslimin kò sókù kan táwọn èèyàn kẹta pọ̀ nù àwọn mùsùlùmí tí wọ́n ṣe sọ láti sí lára ìmọ̀sí gbogbo wa sì ní pé àwọn mùsùlùmí wọ́n kì í ṣe sọ̀láṣì ìjànáza sẹ́nìkan la tó bá kú àfi kóńtì náà jẹ́ mùsùlùmí ẹni tí ó ti jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣe ṣiṣẹ́ sọ láti sí lára ẹ ò gbọ́dọ̀ ṣe sọ láti sí lára rárá rárá wọn náà àwọn fún yín lówó àti àwọn àdéhùn ńláńlá ẹ̀dàpọ̀ ẹ̀fọ́ mú pàǹtí àti ìdọ̀tí yín sí ní tàfẹ́ fi ṣe. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم Olúwa ní kò tọ́sà nàbì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kò tọ́sà yẹn olùgbàgbọ́ òdodo tọrọ àforíjìn fún àwọn ọ̀sẹ̀bọ kódà kí wọ́n jẹ́ màlẹ́bí yín àwọn àbáta yín àwọn ìgbà wọn ni máa hàn sí àpọ̀ máa ná lèèyàn ẹni tó bá ti kú lórí ní èsì islam ó ti hàn àpọ̀ máa ni. torí ẹ eléyìí ọ̀lẹ́jà ń bá kan nú ọ̀lẹ́jà ń bá kan nú ẹ̀sìn mọ́kí tó bá ti sọ láti jánásà sókù lára lẹ́yìn Allahu akbar ẹlẹ́kẹta àdúrà lámàṣẹ fún rẹpẹtẹ àdúrà yẹn ó sì ṣàkójọpọ̀ nínú tó ṣàkójọpọ̀ tó ga jù onípa àforíjì báwo la sọ wa máa tọrọ àforíjì fọmọ aná torí ẹ ọgbọ́dọ̀ jẹ mùsùlùmí a ò mọ ọ ní mùsùlùmí ò fi gbọkànrin ní gbèrígbèrí islam ọmọ ẹrí islam sani ọmọ ń tàbùkù rẹ ni èyí tó hàn káǹtẹ lójoojúmọ́ ọlẹ́ ní sọ láti wákàtí márùn wọn ò rẹ́ nìkan jẹ́rìí fún ọ rí ipò ọ̀wọ́ ọmọ kíláàsì rí. ìgbàtà tí wọ́n fi á ní ọ̀dà bọ́yá bọ́yá kì í kàn ṣe sọ láti ń jẹ̀mọ́ àná lọ́ba tún lọ́lé lọ́ba béèrè lọ́dọ̀ ìyàwó rẹ ó ní wọn lárí lókè ẹni tí lárí ti ṣe fẹ́ ṣe sọ láti rí eléyìí tó túmọ̀ sí sọ láti rí lára ẹ ṣàánú rẹ ojú ní rojú ṣàánú ojú ọ̀gbọ́dọ̀ èyí ṣe mùsùlùmí àánú kí ni ìwà ní kọfẹ́ sí gbogbo ẹni tí ẹ sọ̀rọ̀ ọ̀pẹ̀ fún lẹ́yìn ikú rẹ̀ tí ìpẹ̀yìn wúlò fún yóò ti kọ́kọ́ sàánú ara rẹ̀ kó tó kú ìyẹn ni pé yóò kú mùsùlùmí kò sí ẹni náà láyé yìí tí wọ́n lè péjọ máa ṣàdúrà fókù lẹ́yìn ikú rẹ̀ ṣáàdúrà yóò wúlò láyé yìí tó ń tì ọ̀bá ti ṣèpalẹ̀ máa kíró àdúrà bẹ́ẹ̀ kó wúlò fọ̀nà ọ̀nà tó sì fi ṣe palẹ̀ má ni kó kú ní mùsùlùmí ẹni tó bá ti kú lórí nǹkan mi tí èsè islam kò lè wúlò fún tó bá wá kú lórí islam tí islam rẹ̀ dáa kì í tún ṣe irú àwọn àdúrà dáadáalẹ̀ táwọn àfa àwọn yẹn máa ń ṣe fún òkú lẹ́yìn ikú rẹ̀ ni ó wúlò fún torí pé àdádálẹ̀ kò lè wúlò fọ́kù àyàfi tí wọ́n bá gbọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ anabi ni man amila amalan laysa alayhi amruna fahuwa gbogbo ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tí kì í ṣe pàwọ́ alápá láṣẹ kó ṣe bẹ́ẹ̀ á ó da irú rẹ̀ padà fún un. gbogbo àwọn àdúrà dáadáa lẹ ẹ̀rọ kúkú àtòríkẹ́ darí sílé wọn àdúrà ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹjọ àdúrà ogójì ọjọ́ ọlọ́dọọdún àtẹ́dá lẹ̀ gbogbo ẹ̀ kó lè wúlò fókù. ẹ̀ńkà tún náwó dànù lásán lórí òkú àwọn ẹni tó jẹ lọ́wọ́ yín àwọn àfáà àkọ́kọ́ wọn lè má mà á èyí tó bá sì máa ń nà wọn kò tẹ́rù tó lè sọ fún yín pé kódà nítorí tó bí tó ń ti ń jẹun. ẹ̀yin náà lára wọ́n ti gbá sọ àdáda lẹ́wọ̀ yín ẹ̀yin ọmọ sọ pé ajá ṣe bí wọ́n ṣe é ṣe é kó lè bá àrí ti ṣe rí ìyẹn ni pé ẹ jẹ́ kí ẹ̀yin náà fẹ́ ṣàdáda lẹ̀ bí wọ́n ṣe é ṣe ó kú ọmọ bá àṣàǹfààní kankan bó ti ṣe ṣẹlẹ̀ sáwọn òkú tó ti ti ṣáájú ẹ̀. torí de eléyìí èèyàn gan síbẹ̀ ni máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa táwọn alókọ lókì bá kú àwọn èèyàn tí wọ́n dámà àwọn àlùmọ̀ǹká kákókú ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ yìí wọ́n ṣe pé wọ́n ní sín lónìí yìí wọ́n á kéde wọ́n lè pé lọ́la lẹ́yìn áfírì ni wọ́n tó sín tọ́ba yá wọ́n lè pe lọ́la láago mẹ́wàá àárọ̀ ni wọ́n tó sùn nítorí kí gbogbo yìí ó lè bá tú lọ́rẹ̀ àtàwọn ẹni tí ń bẹ ní àwọn àletò àtàwọn abúlé àtàwọn àlùmí tí ó jìnnà púpọ̀ jù káwọn náà lè bá wá irú rẹ̀ ni wọ́n máa sábà yà sórí ẹ̀rọ ayélujára wọn wípé jànáza lágbájá tó kú ni o ẹ̀yin náà wò ó ọyẹ àbí ọyẹ gbogbo ẹ ti di kárí mi ṣé gbogbo ayé péjọ síbi sọ̀látùl jànáza aládàádáálẹ̀ lọ́wọ́ túmọ̀ sí pé yóò wúlò fún ẹ̀ńtẹ́ tó gbogbo ògbésí ayé rẹ̀ bíi ṣírùkù bíi bídà bíi nìfà inú gbélé ayé ṣe àti sẹ́fọ́sọ́ àwa àtàdádálẹ̀ àti wà gàbàǹgẹ̀lẹ̀ inú gbélé ayé ṣe tó fi kú ẹ sì mọ̀ fáwọn ẹni tó wà ń di ìbàjẹ́ bá wọn pọ̀ jantirẹrẹ tó bí ọmọ ti ọ̀kan nínú wa ló gbé wọn wá kì í ṣe torí ti àwa kì í ṣe irú sọ̀láṣì ìdánáza là ń sọ kì í ṣe irú sọ̀láṣì ìdánáza là ń sọ lẹ́yìn náà ìwọ ni kárí ni nínú pé ńgbà tó kú o èrò pọ̀ lọ́ bíbáà àwa gbé sórí ẹ̀rọ ayélujára wọn wípé ta ni nínú àwọn atiyín ńlọkù téèyàn pọ̀ tó báyìí rí níbi òkú rẹ̀ sẹ́mi kó tún ti di nǹkan míì ó tún ti di nǹkan fáàrí àwọn ẹni tí wọ́n ń ṣe àdádálẹ̀ wọ́n máa ń ṣe dáadáa apá kan náà àti láwọn ń ṣe súnmọ́ náà wọ́n ń ṣe púpọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tóbi tí wàá ní pé ìgbà táwa ti péjọ láti ṣe sọ̀láàtì jánásà sílá kábàá dúpẹ́ fún Allah tí àwọn èèyàn pọ̀ ń bẹ̀ àní sáláìrí èèyàn ọgọ́rùn tí ń tọrọ ìpẹ̀ fún a sì ń bẹ Allah kó gba ìpẹ̀ tí wọ́n tọrọ lórí rẹ̀ náà fún inú wọn kọ́kọ́ dùn fún pé èrò pọ̀ tó báyìí kí wá sí ká máa fi ṣe kárí nù kì í ṣe ká máa fi ṣàfihàn. àti hàn kìí ṣe ká máa fi irú rẹ̀ ká máa fi wá ṣe nù àwọn johnson ten johnson ló kú téèyàn pọ̀ tó báyìí rí àwọn wa pé ọ ó ti ṣẹlẹ̀ púpọ̀ wọ́n á gbé fọ́tò sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó fi nǹkan kan là á láàrin torí pé àwọn tó wá ń bi wa subhanallah táwọn ọmọ ti ń sókù ẹ Allah. ẹ jẹ́ ká rántí pé gbogbo wa náà kù ńjọ́ kan ní tí bá máa ń ṣẹlẹ̀ sáwọn òkú ní dáadáa ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí òun náà bá sì máa ṣẹlẹ̀ sáwọn apá mi láì dáa ẹni tó náà bá lẹ́tọ̀ọ́ sí yóò rì ẹ jẹ́ ká máa bẹ̀rù ọjọ́ ọjọ́ yìí yẹ kó gbà wá lẹ́rù táwọn náà di pé wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn wa àní lè dáhùn mọ́ láti ẹni tí wọ́n gbé àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ wa gan àwọn ni ó gbé wa tó gbé wa wọ kòtò ó ká máa rántí ọjọ́ ọ̀hún a gbọ́dọ̀ gbàgbé títí ká gbàgbé pákó ńjọ kan ká bẹ Allah kó ṣàánú wa pẹ̀lú àwọn ẹni rí àwọn ẹni dáadáa tó ti pa àwọn ni ó dúró láti pa àwọn fẹsẹ̀ sọ̀látùl jánásà sí wa lára níjọ́ tá a bá kú ṣùgbọ́n ìwọ náà ló ti fọwọ́ ara rẹ ṣàpèjúwe irú àwọn atani àti tani ni ó dúró pa àwọn fẹsẹ̀ sọ̀látùl jánásà sí ọ̀la níjọ́ tó o bá kú. torí pé ta lọ ń bá sùn àárín àwọn ta lọ wà irú wọn náà láàrin ìjọ náà tó bá jẹ́ pé mùsùlùmí páàgùn páàgùn sọ wọ́n di kèfèrí mùsùlùmí ojú ayé páàgùn ti sọ wọ́n di kèfèrí bá làwọn èèyàn rẹ̀ àwọn náà láàrin ìjọ náà ní àwọn alágbègbà ní àwọn babaláwo àwọn láàrin bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ń jọ tó bá sì jẹ́ pé. àwọn aládàádálẹ̀ iná lọ́ba ń yàn láàyò àlè rẹ lómi ń bẹ̀. yóò jẹ́ pé àwọn tí ń ṣẹ̀sìn gidi lójú méjèèjì tí wọn ò kéko bọ́yọ̀ àwọn ẹni tí ì ṣe mùnáfìkì làwọn ẹni tó bá wà láàrin wọn irú àgbọ́yé wọn ni wọn náà ń lò ẹjọ́ ń pàdé ń bi dáadáa bí ẹjọ́ ń lọ dánilẹ́kọ̀ọ́ bí ẹjọ́ ń gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn irú wọn náà láàrin bẹ́ẹ̀ ń jọ tọ́ kú ìwọ ló ti ń fọwọ́ ara rẹ ti àlàkalẹ̀ irú àwọn wo ni wọ́n wà ń bi òkú mi ju ọmọ bá kú bọ́yọ̀ ọmọ àbọ̀ ọmọ. akramakumullah kò ní í ṣẹlẹ̀ lọ́jọ́ yìí tó bá yẹ pé mùsùlùmí gidi bá ní ọ́ tí ẹnìkan tó wọ́n jẹ́ ọlọ́bẹ̀ yọ̀ aládàádáálẹ̀ kọ́ wa bọ́ wájú ipò ńlò wọn ó síwájú sọ̀látùl jánásà sí ọlá ó rí ṣe kò lè rí ṣe torí pé ńgbà tó ẹ pé wọ́n dúró déédéé àárín àwọn mùsùlùmí tó dúró déédéé lọ wà ó gan ọkàn lè máa da lábàá ṣùgbọ́n náà ti mọ̀ pé pégun bá dánrú ẹ̀wù yóò déèyàn torí pé kí lọ́ pọ̀ pọ̀ pẹ̀lú wọn kí lọ́ pọ̀ pọ̀ pẹ̀lú àwọn aláwo pa kí lọ́ pọ̀ pọ̀ pẹ̀lú àwọn amúmímúrawé mùsùlùmí gidi ni wọ́n ẹ̀rí pé mùsùlùmí gidi bí rẹ̀ ní òṣèkínni yóò bọ̀ wájú bó bá sì jẹ́ aládàádáálẹ̀ tó jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa ń tẹ òfin Allahu lójúmọ́lẹ̀ kò lè ṣeé ṣe ṣe wá rẹ́nìkan tó ń dúró déédéé nídìí ẹ̀sìn tó jẹ́ ẹni tó ṣe wípé kìí fẹ̀sìn sáwàdà àgbọ́yé eléyìí tó yẹ eléyìí tó dáa eléyìí tó Nabi sallallahu alaihi wasallam tó wà lórí ẹ̀ tó fa àwọn sàhábà lẹ̀ lórí ẹ̀ irú rẹ̀ lóní tẹ ẹ wá rí i pé kan ní wàá síwájú fún ọ̀gá ìṣẹ̀sọ̀ láti ìgbà náà zàtìlá kó lè ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn ikú máa tú àṣírí ikú a máa tú àṣírí tó bá ń darapọ̀ mọ́ àwọn mùsùlùmí gidi lórúkọ ọkọ̀ kan nínú wọn nìwọ náà ṣùgbọ́n tó ń sìn nǹkan míì lẹ́yìn ọjọ́ ọkù rẹ̀ àṣírí ó àṣírí ó lọ́jọ́ ọkù rẹ̀ kí èso ọjọ́ tásìrì rẹ̀ ó tù ẹlòmíì kì í ṣe jọ̀ gangan ni ó tù àmọ́ sẹ̀wọ̀n ni ó tù kì í sábà ju àtẹ̀yìn lọ nítorí pé èèyàn ti kú rí tó ń ṣẹlẹ̀ mọ́mù fáwọn èèyàn bìkan kọ̀mọ́sẹ̀ ń jẹ lẹ́yìn ìgbà tó kú táwọn aláwo àwọn olóògbóni táwọn fi wá bá wọn bá àwọn ọmọ wọn fẹ́ gé orí bàbá wọn torí ilé wọn ti ti àwọn ọmọ ní abẹ́ sílé wọ̀ ni lè má mú bàbá tiwa wọn ní bẹ́ẹ̀ ni lójú ayé lè má mú ṣùgbọ́n ẹ lọ wo bí báyìí níbi ìbùsùn rẹ̀ títí ń sùn ẹ rí lógo àwọn bẹ̀ wọ́n sì júwe pé lógo àwọn rí báyìí báyìí bàtà àwọn ọmọ òde bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n bá lógo wọ́n tún ní ẹwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí agbárí èèyàn táwọn fún ti máa fi fọkọ̀ mu báwo lòun ó ṣe lu agbárí ẹnìkan <laughs> ìwákúwa tó ń wa ikú a máa tó àṣírí bó lòun ó ṣe lu agbárí ẹnìkan títí òní ṣe lò torí àwọn gbọ́dọ̀ gbé orí ẹ̀ wọ́n gbé lọ wọ́n gbégbé subahánàlá ilé ẹ̀ ní sẹ́mi káwọn múnásìkí àdínì wọ́n pọ̀. tó ń retí ìjọ kù tiẹ̀ náà káṣíìrì ó tó tú kó túbá kó láàrin ẹgbẹ́ òfò ẹni pé gbogbo àdúrà táwọn bá ṣe sírò òkú ńlá àwọn ọ̀sẹ̀ Allah torí pé ń tọ́ hàn sí wa làwa lójú sọ láti sí ẹ̀yin ọ̀rẹ́ yìí tó wá hàn sí wa pé kò lẹ́tọ̀ọ́ sí gbogbo àdúrà tá a ṣe àwọn ọ̀sẹ̀ ò sì ní gbàdúrà tẹ́lẹ̀ ara wa lọ torí bẹ̀rù rántí pé wọn náà kú lọ́jọ́ kan àṣírí rèé ó tú àṣírí rèé ó tú àwọn táwọn à ń tọrọ ọ̀pẹ fún èmi torí pé a mọ̀ pé mùsùlùmí ni wọn a máa ń rí ọmọ síláàsì torí pé a mọ̀ pé mùsùlùmí ni ọ̀ jáde ńjọ́ kan rí pé wọn náà sọ pé wọn náà gbà fún èṣù kan ló ń ṣe àmọ́ tá a bá mọ̀ àbàtà tá ní jájá mọ́síláṣí ọ̀sáyè fájá mọ́síláṣí tó àwọn àrò mùsùlùmí ni ọ́ ọ padà wá hàn pé káfíìrì ni ọ́ tó àmọ́ tó túbá lọ́dọ̀ Allah ni pé àṣàṣìṣe ṣe sọ̀látù jànáza síyàn lára àṣàṣìṣe tọrọ àforíjì fẹ́ni tó ọ̀yẹ́ ká tọrọ rẹ̀ fún ṣébí ẹ̀ ló ń kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ikú ẹ̀ àṣírí máa ń tú lẹ́yìn ikú ara àṣírí tí máa ń tú lẹ́yìn ikú náà ni pé ẹ̀rí pé ńgbà tẹ́lómi bá kú àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n takú pé lálá gbàgádá àwọn ò lè gbà kọ́ kí rẹ̀ nílànà ìsìlá àṣírí tú náà ni ẹ dákun báwo ló ṣe lè jẹ́ mùsùlùmí títí tó fi wọlẹ̀ tó wá jẹ́ pé ogún rẹ̀ à ní pin nílànà islam àṣírí tú wípé islam gan ọwọ́ yọ̀bọ́kẹ́ ló fi mú òòṣe lódodo òòṣe lódodo ẹ̀tẹ́jẹ́ ló fi ṣe islam ọ̀pọ̀lọpọ̀ àtúnwò àtàwọn ọmọ bí ti ṣe lọ́ọ̀nì lọ́tọ̀ọ̀tọ̀ apá àbùbá ni ó lè má ṣẹ̀sìn gidi bọ̀tà àwọn ọmọ rẹ̀ mùnáfìkì gidi làwọn láti ojú ayé náà ní fẹ́ hàn. bàbá ń fẹ́ títí gbogbo ètò ìgbésí ayé tòun lórí àgbọ́yé tó yege eléyìí tó yẹ kóró tó ń wà lórí ẹ̀ ló ń fẹ́ máa gbégbà àwọn ọmọ ìṣe ló ju tàwọn kọ́ àwọn lè gbà pẹ̀lú gbarú ẹ̀sìn yẹn ẹ̀dá kù bàbá ló yẹ máa tukọ̀ àwọn ọmọ àwọn ọmọ ti wá gba ìjánu ọkọ̀ mọ́ bàbá lọ́wọ́ torí ẹ̀ kí ìsara ọ̀ tó bá ṣàdúrà fún ọ lẹ́yìn ikú rẹ̀ má rò pé yóò wúlò fún ọ àyàfi tí wọ́n bá ti gba ọ̀nà irú àdúrà bí ó ti wúlò fún ọ. táwọn bá ń ṣàdúrà sẹ́ni tí pè tọ́sí àdúrà yẹn ò ní ṣiṣẹ́ jẹ́bi kẹ́ máa ṣépè sẹ́ni tájú àtọ́sí ni ìpè yẹn ò ní ṣiṣẹ́ òkú tó sì kú yẹn ó bùkátà àdúrà gan àmọ́ tó bá ṣiṣẹ́ ládùá ó fi wúlò fún láti ìgbà tá à ń ti ṣe sọ̀látùl jánásà sí lára ó bísíbísí àdúrà làmà sí débi pa nàbì Muhammad sallallahu alaihi wasallam oníṣẹ́ni bá ń ṣàdúrà ṣẹ́ni bá ń ṣe sọ̀látùl jánásà tó kù lára fa akhlisu lahu du'a ẹ máa ń ṣàdúrà fún tọkàntọkà nítorí pé bùkátà rẹ̀ eléyìí ó rí pé gbogbo ṣekúṣẹ́yẹ gbogbo àdá olójú méjì tó ń bá ká tó ń gbé ká yóò hàn sí ọwọ́ láì tó ọba ti kú ikọ̀ kan fìgbésí ayé rẹ̀ ṣòfò òfìgbésí ayé rẹ̀ ráre ọ̀fàlùkìyàmà rẹ̀ tàfàlà nítorí kó tiẹ̀ kó dúró déédéé kó tó kú wọ́n ti dúró déédéé lẹ́yìn ikú ó ti yẹ kó dúró tẹ̀sán òdodo kó tó lọ wọ́n ti túbá lẹ́yìn ikú wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn fún ọ́n fi ti pàlàbà rẹ̀ wọ́n pàkíyèsí rẹ wọ́n sọ pé ìwọ̀n jẹ́mọ́ màtí wọ́n ṣe ọ̀sàádó lẹ́yìn náà sílẹ̀ lárúbá làwa wà ní àkọ́yẹ́ kó kú àkọ́yẹ́ kó kú ó sì fẹ́ wọ ọfẹ́ wà lìjánà tí sàbí fẹ́ wọ̀ ọfẹ́ wà lìjánà tára mẹ́ka fẹ́ wọ̀ òun sì ń fẹ́sìn káwàdà ọ̀kẹ̀sìn kún kankan ọwọ́ akuta ọwọ́ adẹnulẹ̀ bí ẹran kí á là á lè ṣe fún ọ àánú aláàánú kò lè sẹni tá à ń ṣe láǹfààní tí wọn bá ti kọ́kọ́ sànú ara rẹ̀ ẹ̀ǹsẹ́sìn tá à ń ṣe ẹ dákun wàhálà mélòó lọ́wọ́ àmì lẹ́gbẹ̀ẹ́ tí wọn wọ jahannam gbogbo nítorí ní kọ́ pati kọ́ pati ìṣòro mélòó lọ́wọ́ à ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìbànújẹ́ tí ń bẹ sẹ́ni tó bá wọ náà ayé yìí kò síbẹ̀ mi ti fẹ́ gùn tó ó kúrú bàjẹ́ wàláhì tàlá ó kúrú bàjẹ́ nítorí pé ká sùn kájí ká sùn kájí níjẹ́ wọ́n bí gbogbo wa gan ẹ wo iye ọdún tí wọ́n ti máa ṣírò lórí kálukú wa débi pé ìwọ alára fúnra ara rẹ àwọn bàbá màmá tí bíbí rẹ ṣojú wọn wọ́n máa sọ pé jọ̀wọ́ àbí èso máa ní. ìgbà míì wọ́n fẹ́ máa gbọ̀rọ̀ mọ́ alẹ́ ní ìsọmọdé máa ọ ní ìsọmọdé máa èèyàn ti ń lọ ọgọta ọdún ẹni ọmọ ẹjọ́ o wọn wàá ní dàgbà ọmọ ogójì ọdún gan yarí ah, bàbá màmá ń rò pé ẹ wòye sí ẹ wòye sí ń ni mo tún sẹ́wọ̀n àwọn èdè kìí jí kálárò ó fura yàtá máa ń pe ẹni tó ti lé lógún ọdún lọ́mọdé ẹ mọ̀ pé olúwa lọ lára gidigidi ó ti pa wọn púpọ̀ tí wọn ò tí ì fi ọmọ ogún ọdún àwọn náà sì bọ́ sábẹ́ pé wọ́n ṣèṣe wọ̀ fún wa tó bá ti lé lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn tí wọ́n ń wo àádọ́rin ọdún ó tún wá sọ pé olúwa dájú ẹ̀mí gígùn lé wa lórí ẹ seventy years. ok tólu ọba tí wọn fún ọ sí tó bá tún fún ọ láàdọ́rin míì tó fi wọn ṣe ogójì ẹ̀dá kò sọ̀rọ̀ ọ̀run tí wọ́n gbọ́ gbádùn ara rẹ mọ́ wọ́n gbọ́ ní gbìyànjú gidi mọ́ torí ikú ń bẹ gbogbo onílàákàyè àwọn kì í wàláhì yìí nítorí ọ̀rọ̀ tó ń gbọ́ tẹ̀yẹ kó o mójútó má dàgbà sí ọ̀mọ̀gbà tí kò ń bọ̀. o ti rí nínú tó gbọ́ kó ń ṣàṣìṣe báyìí ó ń ṣàṣìṣe báyìí ó ṣàṣepamọ́ báyìí ọ̀dá tètè lọ́túnṣe. èèyàn ọ̀mọ̀gbà tó ń kú ikú kì í dàgbà fẹnikẹ́ni ká sì dúpẹ́ nígbà tá a ríra wa pé ẹ̀mí wa gùn níwọ̀n ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn lájọ́ dìde táwọn ò sí ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn lájọ́ jẹ́ kòríkòsùn àárí wọn má látọ̀jọ́ tó ti pẹ́. báwa náà ti lọ́njọ́ kan kí la mà ti ń ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ wa kí ni a mà ti ń ṣẹlẹ̀ sáwọn ẹni tá a mọ̀ ẹni tá a mà ebi àwa bò wọn mọ́lẹ̀ gbogbo bàmíjẹ́ náà kò lè tójọ́ mẹ́wàá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kò lè tójọ́ mẹ́wàá wọ́n láwọn gbàgbé rẹ̀ ìwọ tó ń sunkún táwọn kan ń rọra ń rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó kí ni panilẹ́rìn nínú ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ kí ni panilẹ́rìn ẹ̀fún lọ́sẹ̀ kan náà rẹ̀ tó bá ti wá rẹ̀ nǹkan sọ pé ẹ̀rín kí náà ẹ̀rín ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ṣé à bàbá ní kòkú láàmú àrùn gbogbo gbà ìgbésí ayé ò ládùn <laughs> Allahu bẹ́ẹ̀ ni wọ́n rẹ́rìn lẹ́yìn tiẹ̀ náà torí ẹ̀ka kíyè sára èèyàn gan-an àgbọ̀dọ̀ wa máa báyàn jà títí dọjọ́ kú kátó kí ló dé àárín níbi òkú rẹ nígbà tá à ń ṣe sọ̀láàtì jánásà olórí ibú àkútúkú rẹ lọ́nà ọ̀run la ilaha náà la sọ pé bá ń jà ti ká kú torí kò bí tí ń lọ àwa náà lọ kódà ẹni tí wàá tiẹ̀ sẹ́yìnjọ́ ń jà tó ti kan rẹ̀ mánú lọ́sọ̀ kókó ní tẹ́lẹ́lá òní tẹ́lẹ́lá ọ̀wá gbọ́ kókó ìwọlẹ̀ ní àkọ́kọ́ tó yẹ kó kókó ṣe pé kó sọ pé gbogbo ìyówù tó ṣe fún ọ̀fọ̀rí tó ti kó ti pẹ́ jù kọ́ yẹ kó ojú òbí jọ kù rẹ̀ ó yẹ kó o ti fi irú òró dùnnú yìí kó o ti fi dùnnú kó tó lọ ọwọ́ akuta ọwọ́ asẹ̀sẹ̀ ń sọpọ̀ òforíjì tó ń ti pé tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó sọ pé kí ni lọ́jọ́ àlùkìyàmà eléyìí burú jáì kò yẹ kó rí bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn èèyàn ọgọ́rùn-ún ò lè ṣàdédé péjọ àfi tó bá jẹ́ pé ẹ̀ ń pé níbi tẹ̀ ń gbá láyé ẹ̀sìn tẹ́lí tó bá gbẹgbẹ́ lọ́dà yín pọ̀ <laughs> má rò pé orin ọgọ́rùn èèyàn mélòó náà lọ́wọ́ àánú ẹgbẹ́ ntẹ́lẹ̀ nù èèyàn mélòó lọ́wọ́ àánú ẹgbẹ́ tẹ̀lé bí ká pé ọ̀rẹ́ dẹgbẹ́ ọ̀rẹ́ yín tó dẹgbẹ́ yín mélòó bí ká pé bọ́mọdé òkú oná àtàgbàlagbà ẹ̀ mélòó ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ibi tẹ́ǹtì ń sẹ́ẹ̀tì gbogbo ẹni tí wá mọ́ kíláàsì ọmọ ìyá rẹ̀ èèyàn tí wọ́n ń wá mọ́ṣáláṣí wọn kò sẹ́nìkan nu wọn tí ó láǹfààní àti gbọ́pọ̀ kú tí ó láǹfààní àti gbọ́pọ̀ kú tí ò ní fẹ́ yọjú síbi sọ̀láàtì jánásà. ẹjọ́ ń pàdé níbi ìdánilẹ́kọ̀ọ́ èyí kọjá pàǹfààní lọ́dà wa pọ̀ bóyá ń rajà lọ́dọ̀ mi bóyá ń fi àwọn tí màá rajà lọ́dọ̀ wọn fi mà mí àbọ̀ ńlọ́ba ń wáṣẹ́ ọ̀dọ́ rẹ mọ gbà tí mo fi ríyàwó fẹ́ ẹ dà kún gbogbo àwọn àǹfààní ilé ayé yẹn ó ń kọ́. gbogbo ẹni tí bá ń ti rí ọ fẹ́ ń pàdé ń di dáadáa kò sí yóò ṣe gbọ́ ìròyìn pé nǹkan kan dé sí ọ láburú tó ní rí torí ìdùnnú rẹ ìdùnnú rẹ ni ìbànújẹ́ rẹ ìbànújẹ́ rẹ ni. tòtá bá rí yàn ọgọ́rùn-ún tí wọ́n ti sọ̀látùl jánásà sí ọ lára nínú àwọn mùsùlùmí tóníkálukú wọn sì ń tọrọ ọpẹ́ fún olùọgbà ìpẹ wọn lórí rẹ̀ eléyìí jẹ́ ẹgbà wa tìyá ńlá wa Aisha radiyallahu anha eléyìí tí Imam Muslim gbé jáde ẹgbà wa mi tẹ̀lé látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma qala sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam yaqul wọn làwọn gbọ́ tí ìránṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ti ń sọ yìí pé ma min rajulin muslimin yamut kò sí mùsùlùmí kan tí ó kú o fayaqumu ala janazatihi arba'una rajulan tí àwọn èèyàn ogójì tí wọ́n wá dúró níbi òkú rẹ̀ fẹ́ ṣe sọ̀láàtì sí lára èèyàn ogójì tí wọ́n dúró níbi òkú rẹ̀ fẹ́ ṣe sọ̀láàtì sí lára ìròyìn wọn ni la yushrikuna billahi shay'a tí wọn kì í fi nǹkan kan ṣorogún sí Allah èèyàn ogójì tí wọ́n ṣe nǹkan kan sọ̀rọ̀ ogún sí Allah tí wọ́n á dìde láti ṣe sọ̀láàtì janaza sí lára illa shafa'ahum Allahu fi àfi kó ló wá gba ìfà wọn lórí ẹ̀ èèyàn ogójì tí wọ́n kì í fi nǹkan kan ṣẹbọ́ sí Allah al-Imam Muslim ló gbé wa àdìsí ó ṣàlàyé nǹkan tá ta kókó nínú ẹgbà wa ta lákọ̀ọ́kọ́ pẹ́ni tá à ń sọ pé kéèyàn ọgọ́rùn-ún bá ṣe sọ̀láàtì sí lára. tí gbogbo wọn ń tọrọ ọpẹ́ fún Olúwa gba ìpẹ́ wọn lórí ẹ̀ mùsùlùmí o ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. bákan náà àdéhùn eléyìí òun tún sọ wípé kì í ṣe dandan kọ́ pọ́gọ́rùn èèyàn ogójì ṣùgbọ́n èèyàn ogójì ọ̀kọ̀ọ̀kan wọn jẹ́ pé ọmọ bọ́ kúrò níbi yọ fà kìkì kátó rí èèyàn ogójì tí wọn kì í fi nǹkan kan ṣẹbọ sí Allah yọ fà kìkì tọpọ ẹ rí i pé púpọ̀ nínú àwọn èèyàn mùsùlùmí ojú ayé lásán ni wọn mùsùlùmí ojú ayé lásán ni wọn pàápàá láwùjọ Yorùbá ẹ rí i pé mùnáfíkì àdínní pọ̀ ṣe ìsìláàmù ṣẹbọ ṣe ìsìláàmù ṣòṣà wọn pọ̀ bàjẹ́ kìí ṣe irú àwọn eléyìí là ń sọ ẹ rí i pé nínú nǹkan tí máa ń bí yorùbá ní jù oníkọ́ máa sọ fún ọ pé nǹkan ṣe yóò da ìṣẹ̀bọ tí ọlọ́run bẹ́ẹ̀ ní nǹkan ṣe kọ́ ọlọ́run máa sọ pé ọmọ apẹ̀rù wa ilé ìṣẹ̀bọ ìwé ni irú yín alẹ́ ń ṣẹbọ eléyìí túmọ̀ sí pé sírù àwọn eléyìí náà ni wọ́n wá dùn ó báwọn fẹ́ ṣe sọ láti ìjànáza sí ọlá tí ò ní dọ́ràn ẹni tó ṣe pé tí ọba látọlá ó ní àdìmáàmú fi banú ọlọ́fọ̀ tí ó pè kó tó sùn ẹni tó ṣe pé ó ní òrùka ògùn tí ń fi sọ́wọ́ èyí tó ṣe pé ó tí ń dè mára olóńdè wà aláṣọrọ wà wọ́n máa pọfọ ni wọ́n máa pàyájọ́ wọ́n máa pògèdè olúgbòhùn àwísẹ́ àfọ̀sẹ́ ṣé mùsùlùmí làwọn eléyìí tani nálé olóògùn àfàwọn tó lu abáṣà mi tani bí àǹjẹ̀nu lọ́wọ́ àfàwọn tó lu abáṣà mi àwọn bọ́ lọ́wọ́ gbogbo rádaràda wọ́n bọ́ lọ́wọ́ gbogbo pálapàla ọ̀rọ̀ lásán ti sọ níbi kèfèrí kò ní máa tẹnu wọn jáde ọ̀rọ̀ ti sọ ní dọ̀tẹ́bọ kò ní tẹnu wọn jáde àwọn ẹ̀sà láàrin ẹ̀sà tí wọ́n ti fi nǹkan kan ṣẹbọ sí Allah ẹ rí i pé kọ̀rọ̀ ọ̀rùn. àwọn akéwì hàn bàbá kan ló kú yìí ó ẹ wá dúró èèyàn tó péjọ ẹ jọ wọn wò ẹ jọ wọn wò bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ṣé èèyàn ogójì tí ì sí Allah tá a lè rí wọn nù wọn wọ́n ní àwọn àfa lọ́pọ̀ jù náà àwọn àfa àbàwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa gan àwọn náà ń tẹ odù fa àwọn gan ń tẹ odù fa bákan náà púpọ̀ nínú wọn iná ẹlẹ́rìí wípé òun gángan fúnra ara rẹ̀ babaláwo ni. tòbó wa ni ọ̀pọ̀lọpọ̀ àdúrà mi gángan ń ṣe léde lárúbá ṣírkù ni ẹ̀ ń pè nǹkan ní ìtọ́ yàtọ̀ sí Allah àdádàbílù sàdádàbílù àkàkàdírù gbogbo àwọn eléyìí tó kọ Allah àbókọ àǹjànú wọn ní rọwàhání nítorí bá rí kọjá kìí ṣe Allah ẹ̀ ń ṣẹbọ sí Allah sọ gbogbo orú eléyìí bó lẹ ti fẹ́ àwọn ni wọ́n dúró tán ṣe sọ láti ṣe ọ́la ǹjẹ́ wàá gbé ó gbé bàjẹ́. ẹlòmíì gbé láwàní torí kò túmọ̀ sí pé ó dúró déédéé nídìí ẹ̀sìn torí pé nínú láwàní tó wé nǹkan àdó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmáàmù kò wà ẹ̀sìn gbé wájú àbẹ́rẹ́ nǹkan alákòóbá tí ì sálámà ṣe lè máàmù ókè àwọn jama náà ní yàtọ̀ wọn ní idha kana rabbul bayti babbuku dhariba fasimatu ahlil bayti kulluhum raq wọn ní ti baálé ilé tó ń bá ti gbé sákàrà tí ń lù nínú gbogbo àwọn tó yálé gbé ọmọ sí wọn mọ dé mi torí di eléyìí báyìí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yín ó lè jọ àwàdà lójú rẹ pé èèyàn ogójì péré mógójì náà wà ogójì sí ìṣẹbọ sí ọlọ mú wa ìwọ tó ń gbẹbọ fún wọn kọ lọ gbé sórí ta o sì lọ ṣẹbọ sí ọlọ tọlọ wọn ń gbẹbọ lọ fún mọlẹka wo ni mọlẹka wo ló ń gbóúnjẹ lọ fún tí máa jẹun olóò ṣẹbọ sí ọlọ òun jí ní àfẹmọjúmọ oníkàwọn ìsinsin tó jáde o tún máa gbé tó ìsinsin máa ń jáde. àwọn ń tẹ àwọn ojú kan sí ara àwọn pépà iléeṣẹ́ ẹsẹ̀ fún iléeṣẹ́ ẹfún sùn àwọn ń pọ̀fọ̀ ò ń ń o ní mùsùlùmí ni ọ islam náà islam ìwọ tó ń ka ayé alukur'ani ní kọrí nkọ̀dí lẹ́yìn tó ti kọ́ ní kọrí àbí lẹ́hẹ̀dẹ́ wọ̀tẹ́ bà ẹ̀rí pé bà iná parí tá a tẹ̀lé wá ò tẹ̀lé wọ̀tẹ́ bà òun àkà ní tẹ̀bọ̀gbà wọ̀tẹ́ bà lóluwà wọ́n sọ wọ́n sọ pé tẹ̀bọ̀gbà la ilaha illallah o sì lọ sí ní islam islam náà dáa ọmọ ẹ̀mọ̀ ọ̀rọ̀ Allah ò yí padà o sì ní nìkan ọ̀gbọ́dọ̀ mi mẹ́wàá mi ẹgbẹ̀rún gan mi. akramakumullah bọ́lá anábì tí ń dẹ́ba pé iná ọ̀tọ̀ iná kẹ́kí kàkẹ́ rẹ́rìn kẹ́kí kàkẹ́ dùdùmágbárí kẹ́kí kàkẹ́ kásẹ̀ kan ẹ̀sìn Islam náà tọ́ba ṣáájú àtọ́jọ́ bá ti rọ̀ bọ́ òhò kọ́mọ sọ̀rọ̀ gbogbo ń tàn fẹ́ Islam náà nù. nàìjíríà yìí ó ṣe lórúgàjọ́ àmọ́ kọ́yìn sálùkìbìlà ìhòhò láti yàn Islam náà nù. táwọn eléyìí náà ni ó péjọ síbi jàǹdà rẹ wọ́n pè wọ́n rí yàn láwọn àní àti purọ́ táwọn èèyàn jẹ́ torí eléyìí àwọn wá àwọn èèyàn ogójì tí wọn kì í ṣẹbọ sí Allah kó láti lè rí wọn yóò ṣòro nítorí pé àwọn ọ̀mẹ̀sìn wọ́n ti da lóru papọ̀ mọ́ sápà wọ́n yìí sì jókòó níbi tí wọ́n bá ti ń ṣàlàyé rẹ̀ wọ́n lè bá a jọ ọ́ gbogbo ètò bá jẹ́ dọ̀tí gbogbo ètò bá jẹ́ pàǹtí tó ti dàpọ̀ mọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn wọ́n lè bá a jọ dànù wọ́n yìí jókòó níbi àti gbẹ́sìn yìí àyàfi bí ẹ̀ṣẹ̀ ibi òfò bí orin bí wọ́n ń jó bí wọ́n ń ṣe wọ́n ń ṣe nǹkan ránù ibẹ̀ lẹ́rìí tí yòòbọ̀ pọ̀ sí. ẹ̀sẹ̀rù wọn náà náà péjọ síbi òkú rẹ̀ náà sọ pé wọ́n rí yàn péjọ rẹ̀ olùwàdàkùn mẹ́jọ sófò ìgbà táwùjọ ọba mọ́ àwọn òkú wa ti lè jẹrú èrè ńlá yìí àwùjọ ọ̀dá àwọn òkú wa ti lè jẹrú èrè ńlá yìí wọ́n lára bùkátì èèyàn ogójì tí wọ́n pè jọ ṣe sọ láti ṣe ọ lára tí wọn kì í ṣẹbọ sí Allah pẹ̀lú nǹkan kan tí wọn sọ̀rọ̀ pẹ̀ fún ọ. ọmọ pé ewu àtàbùrú ńlá ń bẹ oníkálukú tí bá ń gbé àwùjọ káwọn èèyàn ti dààmú fẹsùn. torí ńjọ́ tó bá kú àwọn náà ló kù kò sẹ́ni tó ti ṣe sọ láti fi ọlá a lọ kó èèyàn wá láti Mọ́kà nítorí okú ọrẹ agbókù rẹ lọ Mọ́kà. ibi tí kálukú wà náà ni àwọn náà ti dá níwọ̀n bá ti wá nítorí ká lè rí nínú wa àwọn ẹni tó pe yọǹkà yẹn wọn jẹ sábàbí kólúwọ gba ìsìnkú wọn lórí wa iṣẹ́ ńlá ń bẹ wájú wa o ìwọ ìyàwó rẹ ọkọ rẹ àwọn ọmọ rẹ eléyìí kò yẹ kó gun ọ lápá torí àwọn ẹni tẹ́ jọ wà tó jẹ́ pé súnmọ́ra yín pẹ́kípẹ́kí nù. No kó tó kan aráàta tí wọ́n bá ríra rẹ̀ gbàálẹ̀ torí àwọn rẹ̀ tún ṣe torí àwọn ọmọ rẹ̀ tún ṣe àwọn nǹkan yẹn wọ́n ń pé bọ̀ náà nù bẹ́ẹ̀ náà lẹ lómi bẹ́ẹ̀ náà lẹ lómi bẹ́ẹ̀ náà lẹ lómi torí pé ìdílé kọ̀ọ̀kan ni máa padà dàdúgbò àdúgbò àtàdúgbò àtàdúgbò ní máa dìlù nígbà tí wọ́n bá ti rí ìdílé rẹ̀ tún ṣe ilé náà rí ìdílé rẹ̀ tún ṣe títọ́ náà rí ìdílé rẹ̀ tún ṣe àti ń palẹ̀ mọ́ dáadáa lẹ́ẹ̀dẹ́ra wa àyè bá a máa ń jọta bá kú. kìí kàn sí pé àwọn èèyàn pọ̀ níbi sọ̀látùl jánásà nìkan ní wúlò rẹ̀ irú àwọn ta lọ́pọ̀. al-ibratu bil-kayf la bil-kam bó wọ́n rí ni kìí ṣe mélòó ni wọ́n. àwọn ẹni tẹ́ wọ́n pọ̀ bìbá ń bò wọ́n rí wọ́n gbàdá hàn pé àwọn aláǹjànú ni àwọn amúnimọ̀ràwé ni àwọn ẹlẹ́bọ lóògùn ni àwọn aláwo ni táwọn eléyìí náà wà lára ní pé wọ́n pọ́n bí òkú tó ń ti ṣe sọ̀látùl jánásà kẹ́là tàbárí yẹn ogójì tí wọ́n kì í fi nǹkan kan ṣẹbọ sí Allah àfi kó ló wọ́n gba ìpẹ́ wọn lórí ẹ̀ nítorí gbà lérò pẹ̀lú yọ gbà pẹ́ wọn lórí ẹ̀ ń bí wọ́n sọ pé wọ́n tọrọ ọ̀pẹ fún un torí pé gbogbo àdúrà tá à ń tọrọ fókun à ń ṣèpè fún un. اللهم اغفر له وارحمه وأكرم نزله ووسع مدخله واجعل الجنة هي داره gbogbo àdúrà tẹ̀ ń sẹ́yìn ẹ̀ ń tọrọ dáadáa fún un olúwa yóò gbà àti kí n dúró dédé kí wọn náà dúró dédé títí wọn náà dúró dédé àǹfààní bẹ́ńbẹ̀ fún gbogbo wa torí ìjọ tá a bá kú irú àwọn mùsùlùmí dáadáadáadáadáadáadáa báyìí àwọn ni wọ́n dúró ṣe sọ láti sì la orí ńlá ń bẹ̀ ń bẹ̀ fó. tóbó làṣẹ wa fẹ́ rírọ ẹ̀ ìwọ́n tó jẹ́ pé àwọn ẹni tí ń ṣẹ̀sìn dáadáa tí wọ́n dúró déédéé lórí ẹ̀sìn ìwọ́n gan lọ́ọ́ máa bú wọn ìwọ́n gan ló ń kó rẹ̀wẹ̀sì ọkàn bá wọn níbi àti tẹ̀síwájú lórí ẹ̀sìn dáadáa ọ̀mọ́yé ìyàtọ̀ ti ti jàbúrò rẹ nítorí pé ó ń na fẹ́ ṣẹ̀sìn ọmọ iye ọ̀rẹ́ rẹ tó ti mú lọ́tà nítorí pé orí píńsẹ̀sì tọ́da ọmọ iye ọmọ tó ti ní kọ̀ gbọ́dọ̀ wádọ̀ rẹ mọ́ tó ti dé pé irú ẹ̀sìn dáadáa tí wọ́n máa ṣe nu. bó láti wá wọn nọ́mbà ò ní pè nítorí pé ẹni tó fẹ́ ṣe <laughs> wọn láwọn láyé lọ́rùn ìgbọ́rọ̀ ìsọkúsọ ẹni tó fi tó fẹ́ ṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jẹ́yẹ sí wọn láwọn ọba ṣe má. tọ́ àwọn ẹni tí òun sì ń bá ṣe àwọn onífàáni àwọn ẹni tí ọ̀sẹ̀ àwọn onífàáni àwọn aláwo ni àwọn tí ń tẹ́ yánrin ni àwọn ológun ni àwọn amúmimọ̀ra wé ni àwọn tí Islam ọ̀já mọ̀ kankan lójú wọn ni àwọn tó lè gbé odidi alukurani tí wọ́n ja wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n máa wẹ̀ lórí ẹ̀ torí kọ́ owó òkú owó àdánù irú àwọn ilé náà ni wọ́n á dùn bí òkú rẹ tí ó wúlò fún ọ kò lè wúlò fún ọ mọ́tẹ́rẹ́ dànù mọ́tẹ́rẹ́ dànù tọ́ ibi tá a ti jayé tí òjò ká tí màlá onípa gbọ́n ti ṣẹlẹ̀ sáwọn tó wà nù sàrí wàláhì tá à ń bá ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mi ò ti ṣe làákàyè ọ̀pọ̀lọpọ̀ mi ò ti sáwá sí di ẹ̀sìn òdodo ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lélẹ́yìn wọn alátọ́dọ̀ marsad ibn abdullahi yazani قال أن مالك ابن هبيرة رضي الله عنه وكان مع صحابا إذا صلى على الجنازة nígbà tí wọ́n bá ṣe sọ̀láàtì sókùlà tọ̀tọ̀kọ́lá náà sọ àléyá táwọn yẹn bá ti péjọ síbẹ̀ pé àwọn fẹ́ ṣe jazza'ahum àléyá tẹ̀lẹ́sẹ̀tẹ̀ ajza yóò pin wọn sí ọ̀nà mẹ́ta gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe sọ̀láàtì janaza ẹ̀pin ra ẹni sí sáfù mẹ́ta sáfù àkọ́kọ́ sáfù ẹ̀kejì sáfù ẹ̀kẹta tó mọ̀kàlù lẹ́yìn rẹ̀ yóò wá sọ pé. قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من صلى عليه ثلاثة صفوف ẹni كان tá a bá rí àwọn ẹni tó ṣe sọ láti ṣe lára tí wọ́n jẹ́ sáfù mẹ́ta tọkọdà awùjẹf àlìjẹ́nà ó ti dẹ̀tọ̀ fún àlìjẹ́nà ti dẹ̀tọ̀ fún ìyẹn ni kíkọ̀ gbọ́dọ̀ jẹ́ sáfùkà ká má jẹ ọjọ́ méjì kájú ó pé mẹ́ta jù bẹ́ẹ̀ lọ. ìgbà míì ìta bá wọ̀ á rí i pé ààyè wà tó yẹ kó gbogbo ẹni tó wá yìí wọn ò ní ju sáfùkà lọ. àwa láwa pé ẹjẹ ẹ ìwọ lè má tó fojú wò pé gbogbo ẹni tó wò ju ọgbọ̀n lọ. wọ́n sọ pé ẹjẹ́ á jẹ́ mẹ́wàá mẹ́wàá káwọn asáfùkọ̀ kan mẹ́wàá mẹ́wàá sẹ́mùká ti pé sáfù mẹ́ta. ìgbà ní ẹ̀wẹ̀wẹ̀ èèyàn pọ̀ kò bùkátà kọ sọ̀rọ̀ níbi tí èèyàn pọ̀ dé ààyè tó wà yìí ò lè gbà wọ́n sáfù kan àbí méjì wọ́n mọ̀ tó lọ náà ní rẹ́rẹ́rẹ́ ọ̀dà kára wọn tó dúró déédéé kọ́ pọ̀ bẹ́ẹ̀ láti ṣe sọ láti sókò mùsùlùmí lára ṣùgbọ́n àtirẹ́ni tó dúró déédéé náà ni wàhálà ànábì sallallahu alaihi wasallam ní ẹni tí sáfù mẹ́ta tó bá ṣe sọ̀látù jànáza sí lára faqad awjab eléyìí ó dájú pé yóò bí àlùjáná yóò bí àlùjáná ẹ rí i pé púpọ̀ nínú àwọn òkú tí ń kú màálù tó nírù ni wọn ẹni sábà ráwọn èèyàn pé wọ́n lọ síbẹ̀ láti lọ ṣe sọ̀láṣì jànáza sí lára bàbá wa di àwọn ọjọ́ àdádálẹ̀ ọjọ́ kẹtọ òkú ọjọ́ kẹjọ òkú ogójì ọjọ́ lẹ́yìn tí láwàní kọlu láwàní àwọn yẹn pọ̀ lọ́bìbà wọ́n ti ka ilé yẹn fún yawmul hajjil akbar ọjọ́ ńlá nù ọjọ́ àdádálẹ̀ tí wúlò fọ́kù tó bá ti kọ́ àlàyé jẹ́ ẹ̀fà sìkò yín ṣòfò lórí rọ́ eléyìí tí ọ̀yẹ́ kọ́ wáyé ìgbà náà ni wọ́n wá pọ̀ torí owó tí wọ́n fẹ́ pa ẹ̀yẹ́ máa kíyèsí tí gbogbo wọn ṣe sọ̀kalẹ̀ nínú mọ́tò àti tá gbé wá lórí alùpùpù àti tó ń sẹ̀ wá eré tí wọ́n máa sá ni pé àwọn fẹ́ mọ iye tí wọ́n gbé sínú agolo sínú àwo èló lówó tán kó sínú àwo àwọn olólùfẹ́ òkú ni ẹ̀ wọ́n fẹ́ mọ iye owó iṣẹ́ táwọn fẹ́ sè é iṣẹ́ àdádálẹ̀ kan fẹ́ ṣe wọ́n á gbọ́ pé two million ó ní wọ́n kó sínú àwo àbà wọ́n wojú lẹ pé bàbá tí wọ́n pè ẹ̀yin náà nù ẹ̀yin kọ́ tí wọ́n pè ẹ̀yin nù ẹ̀dọ́rí pé kówó nǹkó lè bá a kárí kó lè bá a kárí fún ọ lọ́nà tí ó fi jọjú wọn ò pè ọ́ kí wọ́n wá wá kí ló dé tí wọ́n wá ìyẹn ni pé owó tó yẹ kẹ́ ẹ fílẹ̀ fáwà àwa ni màmá àdúgbò abẹ́ ẹ̀kọ́ ni tẹ́rítírì tiwa ni ẹsẹ̀ bí kìnìún ni wá tẹ́ pé ẹranko mi ò tún gbọdọ̀ sọ dẹ́mbẹ̀ ma ó lè pọ̀ ní lè má mú lu bó lẹ́yìn tí wá wá tí wọ́n pè yìí gbogbo àwọn àdáda lẹ́hùn ìbẹ̀lẹ́ rí tí wọ́n ran ogun sí wọ́n ran ogun síbi àwọn kókó lórí rọ́ lórí rọ́ tó bá tó àlọ́ àlọ́ ni kí wọ́n máa jókòó àdáda lẹ́hùn wọn ò ní pọ́ǹdì rẹ̀ tó bá wọn ò ní pọ́ǹdì rẹ̀ tó bá àdádálẹ̀ sì máa bí ìyá àti bàbá àdádálẹ̀ ẹni pé bẹ́ẹ̀ náà wọ́n wá àwọn pé gbogbo sọ láti wọn ò ní dìde wọ́n lè táwọn ń ṣe iná ẹ̀sìn náà ni ẹ̀sìn làdádálẹ̀ lọ́dọ̀ tí torí di eléyìí àwọn gbọ́n o ẹ̀yin tí wọ́n ń tàn jẹ lẹ́ẹ̀tì ìgbà wọ́n ń jẹ ẹ̀yin ẹ̀yin ẹ̀ làwọn wọ́n ń jẹ ẹ̀yin koríko tòótọ́ ẹ bá ti wá gbọ́n àgùntàn wọn ò ní rí nǹkan kan jẹ máa àwọn ọ̀bẹ Allah fún yín kẹgbọ́n torí agbọ̀n náà wọ́n fẹ́ kẹ́ kú sí wọ́n ti pa yín níyè orí àgbọ̀n ní kẹ́ kú sí bóun ló ṣe ṣe ọ nígbà tí bàbá rẹ kú bàbá rẹ sì jẹ́ gbajúgbajà àwa ni ẹ̀mí ṣejọ́ kẹta ẹ̀mí ṣejọ́ kẹjọ ẹ̀mí ṣogójì ọjọ́ àwọn sì ti ń wò pé ah! òkú aláàjì lágbájá á pawó ń bẹ̀ bàbá àwọn ah! ó ní òbítíbitì owó gbogbo ẹ̀yin ọmọ tí wàá gbẹ̀sìn ara kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n máa ń ráwọn èèyàn sí lóríṣiríṣi àbá wọn fẹ́ sórí ibù ni. àti bàbá tó lówó tó bá òkú wọn mọ ẹ wọn mọ ṣàdúrà ẹ ṣé owó láti òsì ni. àwọn ọmọ lówó ń bẹ ṣùgbọ́n bàbá àlà gbọ́dọ̀ sí àdádálẹ̀ lẹ́yìn àwọn. ẹ kò burú ẹ lè ṣe jọ́kẹta ìlú jọ́kẹta ẹ mọ̀ ò lẹ̀ ṣe jọ́kẹjọ́ pé kò yẹ kó jẹ́ pàdùà bàbá náà gbà káàbá ṣe pé àwọn náà ti mọ̀ pé rọ́nà gbogbo ẹ̀ ti ẹsẹ̀ tijọ́ kẹta sódà á fi rí yín mú gbogbo owó tẹ̀sẹ̀ náà ẹ̀ nà a'udhu billahi minash shaitani rẹ̀ àwọn àbúrò rẹ̀ bìnrin àwọn àǹtí rẹ̀ bìnrin àwọn bá ní ẹ má yọ lórí ibú o ẹ má yọ lórí ibú ẹ má kó bá bàbá o gbogbo èèyàn ní ń kú lẹ́yìn tó ń ṣe jọ́ o gbogbo èèyàn ní ń kú lẹ́yìn tó ń ṣe jọ́ o gbogbo ẹ̀mí kú náà ń sọ gbójú ọjọ́ ẹ má sọ bàbá tó lórí ibú o <laughs> ní mánì tí náà bá mì pé à àǹtí mà sọ pé èmi náà dàrú àwọn ọmọkùnrin náà èmi náà dàrú torí wọ́n kàn sọ̀yàn lẹ́nu ni o ẹ̀jẹ̀ àwọ̀ ètò àbàṣe dípò ká pa màálù ká ṣe kí n kàn lè pokó àti ọ̀lẹ̀ àbẹ́rẹ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti rí yín mú ẹ̀yin tá a mọ̀ pé ní mẹ́rin ó sì ṣe súnà lódodo níjọ́ títí ẹ̀ bá dé sí ọ̀nà. tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí máa jánu irọ́ lásán yóò nírí má ǹjẹ́ ọwọ́ ti mú ilé olúwa rẹ̀ ẹ̀ ń jà ní. <laughs> ó túmọ̀ pé ìmánì mùnáfíkì ńlọ́pọ̀lọpọ̀ ń gbé ká kìí ṣe ìmánì gidi kìí ṣe ti kọ́ bí kọ́ sáwọn ọ̀rọ̀ ti jẹ ó fún ṣé bá fẹ́ ṣe é gbé jìnnà síbí èsì lè tiwa lẹ́tì sàdáadá lẹ̀ kò sí ntọ́kàn bàbá mi pẹ̀lú yín kò sí ntọ́kàn ìyá mi tó kú pẹ̀lú yín ẹ má ṣe ń bì o. tó eléyìí túmọ̀ sí wípé àyàfi tájú ẹni tó dìrọ̀ má ẹ̀sìn òdodo ká dúró dédé lórí ẹ̀sìn òdodo pẹ̀lú ọ́fíìsì àánú wa láàyè ní ọ́fíìsì àánú wa lẹ́yìn ikú wa. àbí Allah azza wa jal gbogbo àwọn òkú mùsùlùmí tá ti kú lórí kí ìsìláàmù lódodo wọ́n tẹ̀lé ta nàbà Muhammad sallallahu alaihi wasallam lódodo olùwà kó bá ní foríjì wọn olùwà kó bá ní kẹ́ wọn kó bá ní gbẹ̀ wọn kó bá ní sekú sinmi fún wa èyí tí ń bẹ nínú kẹ́ nínú wa àbí Allah kó sàlékún rẹ̀ fún èyí ń bẹ nínú dààmú nínú wa àbí Allah kó bá mú kúrò àbí Allah gbogbo gbàtà àná bá ń bẹ láyé kó jẹ́ ká máa bẹ lórí al gbogbo ọjọ́ tó lè wá bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al kó jọ jásí pé. ọjọ́ wa tí ó da jù láyé wa òun náà lọ́jọ́ tá a fìlẹ̀ ayé lẹ̀ ọgbẹ́ ẹlẹ́dàá kò sọ alọ́mọ alìjẹ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك انتوا عن غيرك وعليكم السلام oníbèrè sọ pé nǹkan yẹn kó mọ́mọ́ bora nǹkan tó dẹ̀ ń bora lé lórí ẹ̀ ó mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kí pé kádà pé kí ni wọ́n fi ṣètàn. nǹkan bora lé lórí. ó mọ̀ bọ́kẹ́ bora ó ń bora ó fi aláàbora lórí irọ́ ó sì mọ̀mọ̀ sí bẹ́ẹ̀ ni. alhamdulilayi ẹni tó bá fi lórí kò sí ìtàn kankan ṣe. nítorí pé ọ̀ràn tó dá ó ju ó ju ń tá a máa tán ràn fún lọ. wọ́n ń pè ìbúra yẹn ní àlìyànmínú lọ́gọ́mù ìbúra tí máa rí ní bọ́nú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí máa padà rí ní bọ́nú jahannam. torí ẹ̀ ẹnikẹ́ni tó bá ti búra lórí rọ́ pẹ̀lú orúkọ Allah ọ̀rọ̀ tiẹ̀ kọjá ó lóun ṣètàràn tó máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ báyọ̀ olúwa foríjì ẹlẹ́yìn jẹba. Assalamu alaikum. ṣé obìnrin lè bẹ orí tẹ́wò? obìnrin kọ̀tọ́ lábẹ́ òfin fẹ́rí à kan bẹ orí tẹ́wò nítorí àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní la'ana Allahu za'irat al-qubur. ọláọlá náà àwọn obìnrin tí máa ń bẹ̀rẹ̀ àwọn sàárè wò ó sì ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam ó ìyá ńlá wa Àìṣà radiyallahu anha ọyọ tẹ̀lé ànábì tẹ bàkíyà láì pa mà ikú lọ sàdúà fún ọmọ ìyá Abdulrahman ilé ìtọ́sọ aláìsí kan sí dípò páwa sọpá nàbì rí kò sì kọ fún náà. fún àti ẹgbà pé kóbìnrin ọmọ tẹ̀lé òkú gan lọ sórí tẹ́ bí ba ti kàńdé omi nínú hadithi Ummi Atiyya ó ní wọ́n kọ̀ fún wa láti máa tẹ̀lé òkú lọ sórí tẹ́ ṣùgbọ́n wọn kàn ń pa fún wa yẹn ni kí wọn ò lé koko mọ́ wa lórí bẹ́ẹ̀ ẹni kí tá a bá padà róbìnrin tó tẹ̀lé wa orí tẹ́lá kan ti tajú kán la bá róbìnrin ẹ má pariwo ń bẹ̀ ọ́ ẹ sì má sọ pé jáde-jáde rẹ kàn torí wọn máa rí obìnrin kan bẹ́ẹ̀ rí wọ́n fẹ́ lé anábì e. ní kọ́mọ̀sì kọ́mọ̀sì tọ́jọ́ bẹ́ẹ̀ ṣe ó ti tó pa àti kọ̀ fún kó tó wá màdó sì wá kọ́ nàá. irú ìtàwọn obìnrin máa ń ṣe jẹ́ pé tó máa tẹ̀lé wọn lọ ibi tí wọ́n ti fẹ́ sìnkú àwọn àtàkété sẹ́nu títì láti ẹnu títì síbi tí wọ́n ti sìnkú bí ìsàlẹ̀ general ó lè tó bóyá fifty meters kọ̀túntọ́nà kílẹ̀ wá sí kílẹ̀ wá sí kílẹ̀ mú wá sí kílẹ̀ mú wá fún mi àbáàánú wọn ọbẹ̀ yín kẹ wá lẹ́yìn ìdẹ́rù tó jà. ó ní ọ̀rẹ́ kan tó ti sọ gbogbo àwọn àṣírí fún bó ṣe lówó ẹ̀ pé òun máa yáwó báńkì mo sì máa yáwó ní cooperative ẹni ẹ wá sáà ṣaláìsí ṣá ṣe ń tọ́jọ́ rẹ̀ yẹn tó bá ti fẹ́ ṣàlàyé nǹkan bí kú tó pa yóò ní à lọ́pàá tí yẹn sì bójú. bọ́ọ̀lù ṣe jẹ́ pé gbèsè pa a ní kó ti ṣàlàyé fún òkú. àbí ìrònú owó tó ń yá. pé ìrònú owó tó ń yá ló ti ṣàlàyé fún òun. kò ní ìdíkọ́ máa sọ bẹ́ẹ̀ nítorí pé alìsílámù ọ̀fẹ́ kí ẹ máa sọ̀rọ̀ ẹni tó ti kú láì dá ẹnìkan kan ò bí ọ́ ambọ̀sibọ́sí pọ̀ máa kà bí tó jẹ náà ló kó láyà jẹ tó fi ṣubú kú bí èso òun àbùkátà ká sọ nǹkan tó jẹ bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn ikú rẹ̀ wọn kúkú wá bẹ́ẹ̀ nìkan nu apọ́jẹwó ẹ máa bá san gbèsè ìní wàhálà ó pera rẹ̀ lọ́rẹ̀ẹ́ rẹ̀ wọn náà ló sì ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa irú ẹ̀ wọ́pọ̀ láwùjọ tí wọ́n ti níbẹ̀rù Allah ìwọ lọ́rẹ́ rẹ̀ tó súnmọ́ ọ̀wá ń lo àǹfààní pọ̀ màṣírí rẹ̀ láti tún gbàjẹ́ lẹ́yìn ikú rẹ̀ pé lọ́pàá tó sì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀. náà tó àwọn ọ̀rẹ́ burúkú àwọn ọ̀rẹ́ rádaràda irú wọn pọ̀ láwùjọ torí ẹ̀ máa wo ta ni wọn náà fẹ́ mú lọ́rẹ̀ máa wo ta lẹni tó fẹ́ mú lọ́rẹ̀ wọn ti kó wọn náà lára ta ló ní kọ́ máa yáwó èlé ta ló ní kọ́ yáwó èlé pé ń o ti rẹrù ọ̀ràn rẹ lọ́kù wọ́n sì wéwéwé ọ̀gbọ́n náà ni torí kò sẹ́nìkan ní ìkó ọ̀gbọ́n gbogbo ẹ̀ náà lọ gbọ́ ṣùgbọ́n tinú mi ní í ṣe ẹlòmíì tẹ̀ fúnra rẹ̀ ń déètì ó ní twenty five years coming òun ó tù bá láì mọ̀ pé òun ní lo twenty five months coming òun lo oṣù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ń sì ń dọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà. Sàlẹ̀ láti fi dí òkú mọ́nù sáré kọ̀tọ́ àbúrò fi símẹ́ǹtì dì nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam náà náà àìsẹ̀jọ fífìl kòbò ànábì kọ̀ fún wa láti rẹ́ sáré símẹ́ǹtì ọkọ̀ fún wa láti rẹ́ sáré símẹ́ǹtì kọ̀tọ́. kì í ṣe pé rírẹ́ ni wọ́n rẹ́ bẹ̀yẹn wọ́n gbẹ́ ní ṣákù so wọ́n wá sí slab bí òkú mẹ́ta wọn máa sin sáàrin yẹn so wọn slap yẹn wọn á fi dí òkú kan lágbọ̀n kan. òkú mẹ́ta bá owó òkú kọ̀ọ̀kan sàárè kọ̀ọ̀kan ní Islam ni kẹ́ tó gbé òkú méjì mẹ́ta sínú sàárè kan yóò jẹ́ pé ikú ọ̀wọ́wọ́ kó lọ amájàre àmọ́ tí ọba jẹ́ kan òkú kan ọjọ́ bó ṣe. ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ra gbẹ bọ̀ ojú kan náà ni wọ́n bó. sọ wa máa jẹ́ sílẹ̀ àníkọ̀tọ̀ sàárè kan tẹ bó lójú kan tẹ wá pẹkọrọ rẹ̀ sọ́nà mẹ́ta kọtọ sàárè kọ̀ọ̀kan abolójú kan apẹkọrọ rẹ̀ àdìpà sàárè míì abolójú kan apẹkọrọ rẹ̀ agbókùsì àdìpà sàárè míì abolójú kan apẹkọrọ rẹ̀ nsàlẹ̀ akíndíò náà pa bí Islam ṣe wí nù. àbùkátà ń dọ́gbọ́n ọ̀rọ̀ yẹn àmọ́ táwọn èèyàn bá kúkú ọ̀wọ̀wọ̀ islam gbà ẹ lè sèèyàn púpọ̀ sínú sàárè islam èyí ò túmọ̀ sí kí wọ́n máa pàdé wọ́n máa ṣe mítìnì lẹ́yìn tí wọ́n ti kú kálukú ọwọ́ tiẹ̀ lọ́wà islam. ẹ mọ̀ pé àwọn ojúṣe tó yẹ ká ṣe a fòrò ojúṣe síbẹ̀ fẹ́ ṣe wàhálà ni náà lẹ fi bólẹ̀ lójú kan ẹ wá pẹkọrọ rẹ̀ sọ́nà mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ọ̀fẹ́ ṣe wàhálà Islam ò sì fara mọ́gbọ́n rọ̀ ọgbọ́n tó tó méjì tá à ń pè mẹ́ẹ̀ẹ́dógún tààmù ẹ̀yin bá wo ní ìsìn ẹ̀yàn kan a sì bólẹ̀ lójú kan à ń retí ìyà méjì ni fáwọlẹ́lá à ń retí ìyà méjì ni torí kó lè pé mẹ́ta kó tó di pa bo sàárè kótó di pé róòkù méjì ni àwọn kan ti wá jí gbé gbogbo rọ́tẹ́lẹ̀ ti bò lẹ́yìn wọ́n gbá ń kó màbá ẹni wọ́n fàyọ̀ ó lè ṣe é ṣe àbí ó lè ṣe é ṣe ó lè ṣe ṣe tójú bá tún ràn kọ́ gbàdẹ́ ti róòkù méjì ni gbogbo agbára ọ̀rọ̀ wọ̀ bẹ̀ òkú kan pẹ̀lú sàárè kan ilẹ̀ ọ̀há dípò pa màtàrà jẹ àmọ́ ń dà yín láàmú ẹ̀fẹ́ ṣe wàhálà pọ̀ ọjọ́ bó ṣe jẹ́ èmi náà là ń sọ pé ìwọ nìkan ló dá wà ń sáré bóòlù tí wàá dá wà bá ọ̀dá wà mọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب